ọ̀rọ̀ tí nǹkan ṣe dédé òjijì ó túmọ̀ sí àsìkò tí asric wọlé so ẹni tó bẹ̀rẹ̀ zuri ní àsìkò tí asric wọlé yẹn ṣe oníhùn ẹlẹ́ẹ̀kejì ni pé ṣùkúfù àwọn obìnrin yẹn ṣé tí gàgàbà ti wà ń bẹ̀ ṣé ìtòlọ́lá fún ọ náà nìkan bẹ̀rẹ̀ látẹ̀yìn ní àbíwájú. nam alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah abaj nam hadithi tí ó tẹ̀lé tamaka ó ní ṣe pẹ̀lú kíléyàn fi ń bá àtìkò òrùn sọ̀nàbọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó sọ nípa ìrun àṣùbá ó ní man adraka raka'atan mina subhi qabla an tatlu ash-shams faqad adraka baraka kan níbi ìrun àṣùbá síwájú kóòrùn tó yọ ó ti bá wọn. so bẹ́ẹ̀ ni wa man adraka raka'atan. من العصر قبل أن تغرب الشمس فقد أدركها ẹni tó كنا نبيه على náà níbi ìwọn àlàfáàrí ṣíwájú kí oòrùn tó wọ̀ òun náà bá bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ wà lórí ṣé ẹni yẹn ẹlẹ́ṣẹ̀ ni àbí òṣẹlẹ́ṣẹ̀ tó bá ṣe pé ẹni tó ní ẹsíùzì ni kò ṣẹlẹ́ṣẹ̀ tó ẹ pẹ́ni tí ò ní ẹsíùzì ni ẹlẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n ó sì bá ìrùn ó sì bá ìrùn so fún ìrùn zoro ṣe ike ó ṣe zoro ní àsìkò tó ṣe wípé àtìrì fi wọlé ọ̀ẹ́ṣẹ̀ wa ń kí tó bá báraka kan níbẹ̀ tó bá báraka kan níbi àtìrì níbi zoro ní àsìkò tí àtìrì wọlé ó báraka kan bẹ́ẹ̀ ṣé ẹni yẹn ó bárun àbí ó bárun ṣé ẹlẹ́ṣẹ̀ ni àbí kò ṣẹlẹ́ṣẹ̀ sọlọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọ́n gbà pé kò ń ṣẹlẹ́ṣẹ̀ torí pé kò sí wọ́pù dọ̀rúra àsìkò dọ̀rúrí níbi èrò zora àti asiri sọ wọ́n gbà pé àsìkò dọ̀rúra ó wà níbi èrò asiri èrò asiri àti èrò ìṣá ìyẹn lọ́dọ̀ àwọn hanabila àwọn míì náà dẹ́gbà wípé èrò yòókù náà wọ́n ní àsìkò dọ̀rúra àti àsìkò tó jẹ́ àsìkò ikhtiyar àbí àsìkò fadila ṣinṣáàlá àtúmọ̀ sọ̀rọ̀ rere ṣùgbọ́n kókó bẹ̀ ni wípé ẹnìyẹn bá mu lópin ìgbà tó wá ṣe pé àsìkò asiri ò tí ì lọ àsìkò zuri ò tí ì lọ pátápátá tó fi mú wá ní sọláwà àlọ. náà tá a bá ti fi gàgá sínú mọ́ṣáláṣí bí ó ṣe wà lọ́dọ̀ wa yìí ṣẹ́ráka fáfú àkọ́kọ́ ló lóore jù ní àbí fáfú ìgbẹ̀yìn so gẹ́gẹ́ bí anáwọ̀wé ṣe ṣàlàyé wọ́n ní ìgbà tí a bá ti fi súdà sí so fáfú yóò rí ní bó ṣe wà so khairu sufuf òun náà ló ṣe máa jẹ́ awwaluha ṣùgbọ́n tí ò bá fi súdà ń bẹ̀ so ní tó jẹ́ tó máa jẹ́ khairu sufu fún àwọn obìnrin so lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ lu nísìn wọ́n ń fi kíní ìsìn náà rínú àwọn àfa àtàní kama fi síbi Sheikh Al-Albani rahimahullahu ta'ala so wọ́n ní ká fi sùdà sí kíní báyìí yẹn fásil báyìí sàwọn gbà pé dídí àná ṣe ká fi mọ́ṣáláṣí lẹ̀ kí ó tẹ́ gbayàwó lọ àwọn obìnrin yóò mọ kírun ní ẹ̀yìn báwọn múra dáadáa àwọn bí ó dáadáa ẹ sọ fún ẹ lọ múra dáadáa so kò ṣe pé kẹ́ ṣéǹjì òfin mọ́ṣáláṣí ṣùgbọ́n wallahu a'lam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wa òun lélẹ́yìí so kò rẹ̀ ń ṣe nǹkan tí a lè rí lè pè ní bídíà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ṣíwájú wọn pè ní bídíà bó tiẹ̀ jẹ́ pé kí ni wọn lù ní àsìkò anábíwá Muhammad sallallahu alaihi wa sallam sàmáyà wọn kẹ́ tí wọn lù lásìkò anábíwá Muhammad sallallahu alaihi wa sallam tí à ń lò nísìnyí nípa àwọn ọ̀rọ̀ mọ́ṣáláṣí mọ́ra wọn ká kọ́ minareti àwọn ọkọ̀ láti ọ̀rọ̀ Muhammad sallallahu alayhi wa sallam microphone wọn lò lásìkò anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọn rí wípé kò ń ṣòun gangan ní gáyà kò ń ṣòun gangan ní èdè tá lọ gangan. ẹ̀kọ́ mọ́ṣáláṣí wọn round mọ́ṣáláṣí yẹn ó jẹ́ pákó á so kí ni problem rẹ̀ ṣó ní any problem ó kọ ó ṣe ní octagon bóyá bí orígun bíi mẹ́jọ àbí kankan ní mọ́ṣáláṣí yẹn ní so mọ́ṣáláṣí ànẹ́mísọ̀lá àsálàm kò lórígun mẹ́jọ ní àsìkò rẹ̀ ní àbókọ tó jẹ́ rectangle ni àbí square ló jẹ́ ni so mọ́ṣáláṣí ànẹ́mísọ̀lá àsálàm so kò ń ṣe pé bákan ni bó ṣe rí láṣẹ gbọ́dọ̀ ṣe nǹkan kan mọ́ra wọn sọ́wọ́n kan yẹ ìkẹ́ tí wọ́n túlẹ̀ ni tó ló jẹ́ pé tá a bá fi ṣúgbà sínú mọ́ṣáláṣí ó láǹfààní títí ẹ̀ ó ní disadvantage náà o ara disadvantage rẹ̀ ò ní pé àwọn obìnrin ó lè fi sá sí abẹ́rẹ́ láti máa ṣàròyé so tó fi mọ disturb àwọn nǹkan bíi ti ń lọ ẹlòmíì gan ó lè rí as opportunity láti yọ jáàbù àtẹ́lá fi mọ sọ fún àwọn sisters wa àrífà pé gàgá wà ní mọ́ṣáláṣí kò túmọ̀ sí pé káyọ̀ ọ̀já bó ń bẹ́ẹ̀ ẹ̀dẹ́ ká sọ àyè ẹni bí táàtì mọ kórun àti rẹ́ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn kan yẹ agbọ̀rọ̀ avoid ẹ̀ èyí tá fi gbé e sí náà ni pé káwọn ọkùnrin mọ́ máa rí eyín tẹ́lú bí ó fi máa dá fìtínà àti ó fi máa kó fìtínà látara yín ṣùgbọ́n gbàgbé pé àwa náà tún wá rí pé ó ti ẹ̀dá báyìí láti bá wa fi kiri ṣe ìsàlágbájá ẹ̀wọ́ so a rí pé n wọ́n fún wa àtún bastardize ẹni so a fẹ́ mọ support opinion àwọn àfa àtàntàkù kìíní yẹn whereas àìgbé kìíní yẹn náà sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn míì wọn múra dáadáa ẹlòmí ò máa pamọ́ inú àwọn obìnrin so ìyẹn náà ní ó ní fìtínà títí ẹ̀ náà tó ṣe yí pé ó lè kó bá wa so kọ́lọ́ba kí ìṣàánú wa wallahu a'lam. tí ó ń kírun tí ò wá kírun dáadáa kò kírun lera. kò kírun dáadáa. náà tí wọ́n wá sọ fún pé wọ́n wá ṣàlàyé fún pé bó ṣe ń kírun yìí pé kó wà ókè tó so òun wá mú wa pé ṣùgbọ́n nàbí sàn sọ pé àwọn kan wá rí pé wọ́n máa dáa ju ìwọ̀n àwọn sọ̀hábà lọ pé kí nìkan tí yẹn lè náà ẹni ọwá ní ṣìbánimí sallallahu alaihi wasallam sọ ike ìmọ̀ àwọn khawarij yóò dáa ju ìmọ̀ àwọn sahaba lọ anẹ́mí sallallahu alaihi wasallam sọ ike ìmọ̀ àwọn khawarij yóò dáa ju ìmọ̀ àwọn sahaba lọ nítorí sọ ni pé yahkiru ahadukum salatahu ma'a salatihim ẹ máa fojú kéré ìrun tí yín tẹ́ bá rí bá ṣe ń kírun ìfojú kéré irun ti yín kò túmọ̀ sí pé irun ni wọ́n dáa ju irun ti yín lọ ṣùgbọ́n mi yàn máa ń wò ó bí ẹni wípé kí ni wọ́n ń ṣe kòṣó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kòṣó irọ́ ni àwọn khawarij tòlábù dúnìyà ayé náà ń wá ayé ni wọ́n ń wá àwọn sọ̀hábà radiyallahu alayhim àwọn ń wá alkiyama pé pàtàkì sọpáyé náà ń wá ìkan lára ẹni ìṣíwájú Hasan Basri ó ní èèyàn kan bèrè lọ́ta kí lẹ fẹ́ sọ nípa àwọn kàwárìgà ó ní tó dúnìyà àwọn ayé náà wà ó a fẹ́ẹ́dẹ̀ fi sọ bẹ́ẹ̀ ó ní òkè àwọn olórí tẹ̀ ń takò tẹ̀ ń gbógun tì ní ṣé wọ́n ní kẹ́ má kírun ni kama ṣé wọ́n sọ pé ká má kírun ó ní wọn ní ká má kírun wọn jà omu ẹ̀tọ́ eléyìí omu eléyìí omu eléyìí omu eléyìí ó túmọ̀ sí pé kí ni ayé lẹ́yìn àtàwọn olórìjọ ń bára ń jàre lórí ni kò ń ṣe ẹ̀sìn sòtúláàbù dúnìyà àdámsọ lọ́wọ́ yóò pé kí ni àwọn olórí yín wọ́n mú ẹ̀tọ́ yín wọ́n jẹ́ mọ́lẹ̀ ẹ̀yin ẹ̀ sùúrù sànàbì ti yanjú ọ̀rọ̀ yẹn sọlọ àtàlà so àwọn kàwárí ṣèrú táǹkì kùránì táǹkà ànábì ní láàyù jáwé sàràkíyàwó kò kọjá gògóńgò wọn ni ṣùgbọ́n wọ́n tí wọ́n mú wọn lọ ní máa ṣe Allah àwọn ilé ìpayọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n níbi tí yẹn ju ọ̀rọ̀ yẹn wọ́n gbà tàn jẹ pẹ̀lú wọn láàyò jáwé tarakiyahu yamurukuna mina ad-din kama yamuruku atfaamu mina ramiya láti lè fi sọ fáwọn sàábé pé tí nǹkan ẹ bá ti ṣẹlẹ̀ ẹ mọ́ gbà tàn jẹ ẹlòmíì bẹ pé ṣe pé irun tó lòun kí tó lòun ṣe kò ṣú gbogbo ẹ̀ náà ọlọ́ọ̀ba ló máa ló máa níyàn potaisi ọlọ́run ọba ló máa níyà owó gbé wọ bí pé kí ni òun ṣe kò ṣó ibi tí àná ti ń wọ ah masha allah ilé ìpáyọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n nínú ọkàn rẹ̀ ó mọ tó ń torí ẹ̀sìn kan ẹ̀ àwọn afá máa ń sọ ìtàn èèyàn kan tó ṣe yí pé ó ń kírun nínú mọ́ṣáláṣí tó yan náà ah, èèyàn kan wọ́n ń wo bó ṣe ń ṣe gbogbo ah wọ́n ní àwọn ènìyàn ọlọ́run àwọn ilé pé ah kí èèyàn mọ kírun báyìí bó ṣe ń ṣe é sọ lẹ́nu ẹni ká mo tún gbà rẹ̀ gan àtìsẹ́ tó wà lórí irun ó wà lórí irun bọ̀ṣẹ̀ èèyàn kan jókòó tí ẹ̀kan wo bó ṣe ń kírun ẹ̀ tẹ́lá ah! èèyàn ló ń kírun báyìí kẹ́kọ̀ọ́ bára rẹ̀ so ó ń gbọ́ tí ẹni yẹn sọ fún èèyàn ló ń ṣe kí ló ń kírun báyìí àkọ́dà mo tún gbà rẹ̀ ṣe àwọn pé kí ni èrò tó ń kí ẹ nìyí kò ń ṣe èrò tó pé kò ṣó orí wà ń bẹ́ẹ̀ ni so show off ni ria ni kárí ni so ọ̀rọ̀ yìí kébí àná ìrun àwọn àkàwádìí ti da jùlọ àwọn sàábà lọ kò sí ànábì ló sọ yìí ṣùgbọ́n náà bí jẹ́ kámọ̀ wípé ẹ fẹ́ gbàtàn jẹ pẹ̀lú òrùn wọn ṣùgbọ́n irọ́ ni gbogbo ẹ̀ ànábì sallallahu alaihi wasallam kí ni yaqra'una al-Qur'an la yujawiz taraqiyahum yamruquna min ad-din kama yamruqu ram min ar-ramiyya la in adraktuhum la aqtulannahum qatla 'ad ànábì sọ̀rọ̀ yìí láti pé ẹ pẹ̀lú ni wọ́n o èèyàn burúkú ni wọ́n ẹ̀rẹ̀rẹ̀ tó tapọ̀ ànábì sọ̀lá àtàwọn nù wọn kí ló tapọ̀ ànábì fún ọ̀rọ̀ páńpé nǹkan náà ni àìjíríyà Muhammad òpin rẹ̀ Muhammad so agbọ̀rọ̀ gba correction tó bá pa kéèsì eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ máa ń ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń ṣe mistake lé lórí a fẹ́ correct yàn ẹ jẹ́ kó wà lọ́kàn wa pé mo fẹ́ kẹ́ni yìí mọ̀nà ni kó ṣe mo fẹ́ yẹ̀yẹ́ mo fẹ́ kó mọ̀nà kódà kó ti bú ọrí ni kó ti sọ̀rọ̀ sí ẹ ìwọ mọ̀ wò bẹ̀yẹ wo ibi tí ìwọ fẹ́ fún ìwọ fẹ́ kó mọ̀nà ni tó o bá bú kí o ṣe nǹkan tó bá bú ẹ tí o bú padà ní kò ń tọ́ sí pé o gọ̀ ibi tí wọ́n ń lọ ni owó ibi tó ti tó rẹ̀ fẹ́ fún ní dáadáa táìpé ó máa ń dùnyàn ṣùgbọ́n mọ́jọ kó dùn ẹ́ kọjá àlà sọtọ́ máa correct wa ká gbìyànjú àti gba correction a èmi ọmọ kékeré a máa correct mi kò sẹ́yìn tí wọ́n lè correct alimta ṣe án ọ̀gá bàtàǹkà àṣìyà ó mọ nǹkan mẹ́yìn nǹkan tó mọ̀ bí wọ́n ṣe lè ṣàǹfààní fọ́gọ́rọ̀ àwọn èèyàn èèyàn kan náà lè ṣàǹfààní fún wọn náà so èèyàn kan correct ẹ iye ò túmọ̀ sí pé kí ni wàá sọ di ìbínú so wallahu alam. ok ok ó yá. Oya, oya, oya, everybody. Okay, number two, three, four, five. Okay. Now. náà bí èmi ni pé àbẹ̀wò lórí WhatsApp ìrẹ́ dáhùn pé ọkọ̀ ń bẹ̀ wọ́n ti tó bá tó wá wọ́n ní pé ẹnìkan ṣe nìka ẹ̀ obìnrin tó wá ní pé kí ọkọ̀ ń fi pé òun nífẹ̀ẹ́ ọdún kó fi ṣe ìtọ́lá àti tó wá bí ìtọ́lá ẹ̀rọ ẹni pé ó tọ́ bẹ̀ tó àkọ́ máa ń sọ pé rárá náà lórí WhatsApp sẹ́ tó ọ́ bí ìkọ́sọ̀kan tẹ̀ dáhùn pé bóyá obìnrin pé kí ọkọ òun ó sì má yẹ̀wò pé òun ní fẹ́yàwó lé òun bó ṣe sọ̀dá àkì wọ́n wá bèrè díẹ̀ lọ́wọ́ yín ẹ wá ní pé ó tọ́ bẹ́ẹ̀ abẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ àti àwọn àwọn àwọn sọ pé ṣé kò tako pé ẹnìyẹn ń tako nǹkan tó wà ní èkó ìka fún àwọn méjì mẹ́ta mẹ́rin. nam ìjù yẹn ìka àkọ́kọ́ ò ní wípé ṣé èèyàn lè obìnrin lè sọ wípé ó lè gbé àwọn májẹ̀mú kan so àbí kò lè gbé májẹ̀mú kalẹ̀ fún ẹni tó fẹ́ fẹ́ ọ̀tọ̀ ni ṣòrótù nìka ọ̀tọ̀ ni aṣòrótù fi nìka aṣòrótù fi nìka òun ni nǹkan tí àwọn méjì tán fẹ́ fẹ́ra wọn tán gbé kalẹ̀ lókùngbà tí nǹkan yẹn ò bá ti takò fi ọlọ́wọ́n ọba tó ti rí sìn so almuslimun inda shurutihim so a ní láti respect ìntàbàjọ àgírí lé lórí nísìnyí mo fẹ́ fẹ́ obìnrin kan ó wá ní èmi náà ṣe tán àti fẹ́ yín ṣùgbọ́n ẹ bá máa travel ẹ̀ ní mi kúrò ní ìlú yìí o ó ti ẹni sìn mo á ní kò sí problem màá ṣe kíni màá fi ẹlẹ̀ sílùú tí máa fẹ́ travel náà àbí ẹ bá máa fẹ́ mi ilé bàbá mi mo sì fẹ́ wà torí pé bí wọ́n á ní ókè. Okay Ah, kò sí problem màá fi ẹ́ lẹ̀ so eyín tí a jọ agree ni lórí ni so yín ò disturb abdul nikah a lè wa lórí ẹ̀ so obìnrin ní ẹ máa fẹ́ yín ṣùgbọ́n ẹ ní fẹ́yàwó mi lè rí nam kí n fẹ́yàwó mi lè ráìtì tèmi ni ah, kò ń ṣọ̀rọ̀ yàn àbọ̀rọ̀ yàn ni kí n fẹ́yàwó mi ni kò ń ṣọ̀rọ̀ yàn ráìtì mi ni obìnrin sọ pé ah, òun ò fẹ́ kí n fẹ́yàwó mi nì òun sọ pé wọ̀ ni o ṣùgbọ́n òun láì kìkì mọ́ fẹ́yàwó mi ilé òní ah, ó lè gbá àwọn àfáà mi ní ah, ìyẹn fẹ́ ṣe bẹ́ẹ̀ ní tako òfin ọlọ́run ọba nígbà tí yẹn ń ṣe nǹkan tó wọn ọba ṣe ní èèwọ̀ ni ṣùgbọ́n àwọn àfáà kejì ń sọ wípé àhàkù máa àòfẹ́ ìtòǹbìhì màtàlátúlẹ̀ fòròjì so lára nǹkan tó ṣe kó lẹ́tọ̀ kẹ pé jùlọ onítẹ̀bí sọ abẹ obìnrin di ẹ̀tọ́ so ẹ̀tọ́ yìí ni wípé ẹ lè fẹ́ àwọn mi ṣùgbọ́n ó tọrọ nǹkan yẹn lọ́wọ́ yìí ni ẹ̀yin náà dẹ̀ àgírí pé kí ni ẹ máa fún un náà tí wọ́n á di pín wá wò pé ó fi á ah, kíní mi rò pé mo lè bí ẹ̀wọ̀n o wọ́n á fẹ́ fẹ́ àwọn mi báyìí kí ni ó wá ṣẹlẹ̀ òun náà lè sọ pé tẹ̀ bá ti wá fẹ́ mi mi ì ṣe mọ́ kálukú á dẹ̀ túká ni òun ò fẹ́ kékeré fẹ́yàwó ẹ̀yin dẹ̀ ní ẹ̀rí pé ẹ̀ńtẹ́ ẹ̀bùn yìí ni ara yín ò gbé mọ́ ó ti ń sìn fáìn ṣe ẹlẹ́ṣẹ̀ àbẹ́ ẹlẹ́ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáàní ẹlẹ́ṣẹ̀ ìyẹn àwọn tó gbà wọlé torí pé ìjà but right yìí sì lè nǹkan yẹn ṣùgbọ́n for the fact pé ẹ agree tẹ́lẹ̀ ó lè sìn pé àwọn àwọn mi sọ pé kí ni ẹlẹ́ṣẹ̀ ń bẹ̀ torí pé kí ni ẹ promise ẹ tẹ́lẹ̀ kódà gẹ́gẹ́ bí obìnrin tó ní ọjọ́ tẹ́ ẹ máa sùn lọ́dọ̀ mi mo bù yín kò tí yé wa èèyàn ní ìyàwó méjì ìyàwó kan náà ìyàwó méjì wa ní ọjọ́ tẹ́ ẹ máa sùn lọ́dọ̀ mi o bù yín ṣó ti ń sìn ẹ wá lọ sùn lọ́dọ̀ ẹnì kejì ó bá yarí ń kan pé a mi ì bù yín mọ́ sèyí tó ti bùn yẹn ló ti lọ àwọn èyí ò ṣíwà bẹ́ẹ̀ tó lè bà nǹkan padà olùfà tó jẹ́ pé ìyá wa Sauda radiyallahu anha ó bùn Ànábì sallallahu alaihi wasallam ní ọjọ́ oníkú fún Aisha radiyallahu anha anábìrẹ́ gbà ṣèbí ráìtì ẹni kó sùn sórí sọ́dọ̀ rẹ̀ lára ráìtì tí ó fi tóbi jùlọ nínú ráìtì obìnrin oníkọ́kọ́ sùn lọ́dọ̀ rẹ̀ ó ju pé kó bá aláṣepọ̀ lọ. torí ní ìsìláàmù ní tí ọkùnrin ò bá báyàwó rẹ̀ láṣepọ̀ fún oṣù kan oṣù méjì ó ti rí sìn kò tí ì dẹ́ṣẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àfáà ní lẹ́yìn oṣù mẹ́rin tí ó bàbá aláṣepọ̀ òun ní kíni òun ló dẹ́ṣẹ̀. ṣùgbọ́n oṣù kan oṣù méjì ni kò tí ì dẹ́ṣẹ̀. ṣùgbọ́n tó bá wù pé òun ò ní súnlé rẹ̀ ní ọjọ́ tó jẹ́ ọjọ́ títí ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni torí pé ìsùn nílé rẹ̀ kò nẹ́sẹ̀sì mí pé kí ni ó gbọ́rọ̀ bá a láṣepọ̀ mo rò pọ́rọ̀ mi yé so obìnrin wáwọ́ sùsùn nísìn lára nǹkan tó jẹ́ lára ẹ̀tọ́ ẹ̀ tó fi pàtàkì jùlọ àpapọ̀ bá ń bọ à ń fún lóúnjẹ aráṣọ fún ni ṣó tẹ́ ń sìn lára ẹ̀tọ́ ẹ̀ tó fi tóbi jùlọ wo ni ká sùn lé rẹ̀ ni ó wá ní ẹ má sùn lé mi mọ́ mo yọ̀ǹda fún ẹ sùn lé ìyàwó yín kejì láì tiẹ̀ ni sọtọ́ wá ló ń fẹ́ gbà á padà nìyí tí ó ti rí ó lẹ́tọ̀ọ́ àti gbà á padà bẹ́ẹ̀ náà ni ọkùnrin tó sọ pé kí ni òun ò ní fẹ́yàwó mi torí kóbìnrin yẹn request fún nǹkan yẹn pé kó má fẹ́yàwó mi léwu so tó bá padà á wò kó òun fẹ́ ṣe é so ṣó jàǹbá obìnrin àbí ó jàǹbá ẹ̀ ni àwọn yóò fa kò jàǹbá rẹ̀ torí pé ráìtì ẹ̀ ni àwọn míì àbọ̀ ti fẹ̀mí ẹ̀ balẹ̀ lórí ẹ̀ ni so ipe kò lẹ́sẹ̀ ṣùgbọ́n àlè stọ́ọ̀pù kó má ṣe pé kí ló mọ padà ṣẹlẹ̀ ó ní pé obìnrin yẹn ní rẹ́ẹ̀tì àti ṣe fásitì ìpè tó bá lè máa ṣe é ẹni ní ìṣe mọ́ kálukú ẹ̀rọ àtúká ní ìrọ̀rùn wallahu a'lam. ìbéèrè tèmi sáà bí kílé ṣẹlẹ̀ sí mi ní inú wíìkì so mo gbìyànjú náà wà bí mo ṣe ní màmá lórí ẹ̀ kọ̀tẹ̀ eh, kò ọkàn mi ò balẹ̀ yányá lórí bí mo ṣe ṣe yẹn ìyẹn ní asui but wọ́n ti kírun before time mo jẹ́ wọ́n mọ́tò náà kàtà ń kí gbọ́dọ̀ lọ́wọ́ mo lọ sí musalọ́lá ìgbà tí máa jọ́ ìyẹn wọ́n ti kí rákà kan wọ́n ti kúrò wọ́n ti lọlẹ̀ wọ́n wá jọ ìyẹn kírun yẹn rákà ẹlẹ́ẹ̀kejì ẹni tó ṣe máa ń fún wa àlọ́lá já kúrò níwájú gbogbo àti wọ́n jọ ń kírun tó ní bá wọn níbẹ̀ àwọn kámẹ́rẹ́jọ bẹ̀rẹ̀ mọ́ pẹ̀lú ẹ̀ mo ẹ̀sẹ́ ní ìrí ẹnì kankan kó bọ́ síwájú wọn gbà tí wọ́n máa wó èmi bá bọ́ síwájú bàbá ń kírun. ṣé akínú yẹn tán kàmpít èmi di láyà kan bẹ́ẹ̀ mi ò bá tẹ́lẹ̀ ó wá pa ní àwọn tí wọ́n dẹ̀ tí wọ́n ti pé tí wọ́n jọ bẹ̀rẹ̀ ọ̀nà pẹ̀lú ẹ̀ tó yẹ káwọn kí síwájú yẹn táwọn ò síwájú tẹ́mi fi padà bọ́ síwájú yẹn mo dábàá ń wá tán á dìde padà wá tán ìdákàkà tèmi yẹn àwọn yóò bá wa dìde mọ́kálámà so jáde kí ni tó tàbí ní mo á tàbí pé mo ti mo ti lé mo á sábà yẹ pé tó tẹ̀lé tó tẹ̀lé nínú àtọ́yẹ kí wọ́n kírun fún wa bàtà àwọn kan jáde lè ní fipalà jáde kírun yẹn má wò ó láàmì lábàdà ti bá yẹn sọ̀rọ̀ má sí. Nam ẹni tí ó bá ìrun ṣùgbọ́n ti kéde rákà kan ọ méjì ṣíwájú kó tó dé mọ́ṣáláṣí so ìmáàmù wa só ó lọ tún àlùwàlá ṣe àwọn tí wọ́n bá ìmáàmù láti pilẹ̀ wọ́n bá àrùn láti pilẹ̀ wọ́n fà sẹ́yìn kò sẹ́yìn tó lè bọ́ síwájú nu wọn òun ló padà wá bọ́ síwájú bá láìsí ìrun tí òun kí yóò máa kí lọ àwọn tí wọ́n kírun lẹ́yìn ẹ̀ táwọn bá kí titi wọn pé àwọn ó jókòó sọ ìsídà kó ṣe pé kán máa retí rẹ̀ kó náà fi kí tiẹ̀ pé kanjọ sálámà papọ̀ ọ̀ kí àwọn sálámà lẹ́yìn rẹ̀ nígbà tí irun tí wọ́n bá ti pé so nǹkan tí ó simple ni so tẹ́yìn bá jókòó mi tí ó yẹ kẹ́ ti jókòó ní tẹ́ ṣe sùjúdù sáwí lẹ́yìn ẹ̀ so ìyẹn náà ti lọ nìyẹn wallahu a'lam ìbéèrè tí mo bẹ̀rẹ̀ ni pé bẹ̀tẹ̀ ń sàlàyé fún wa nípa tí sọ̀láàtì ṣubú tó bá alìkínú sọ̀láàtì ṣubú nígbà tí ilẹ̀ bá fẹ́ máa fẹ́rẹ́ tílẹ̀ bá fẹ́ tílẹ̀ bá ti tílẹ̀ máa fẹ́rẹ́ díẹ̀ alìkínú sọ̀láàtì ṣubú ṣé téèyàn bá wá ń kí irun sọ̀láàtì ṣubú ní ní gbogbo gbà ní àwọn àsìkò yẹn ni ṣé tó bá mu àti téèyàn máa ṣe ní galas kó tó máa ṣe asfar tó máa ṣe báyẹ̀ àbí àbí kéèyàn kan mú kó wá mú asfar nìkan kó jẹ́ pé ẹ̀lú kan máa tó máa sí kí sọ̀rọ̀ ti ṣubú ìlọ. tó náà ẹlẹ́kejì ni pé tí irun tí a ń ké èèyàn wá pẹ̀lú wa so a ní láti ká ìrun tí a ń ké ká mú un tó bá ṣe pé a tètè máa kí ni ká tètè máa kí ìyẹn rẹ̀ ni tó dáa jùlọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó fẹ́ lọ bí iṣẹ́ sọmátì dá pé mọ́ṣáláṣí tí àwọn èèyàn ti máa ń fàdíọ̀díọ̀ ni tí máa ń mú tètè kírun sòyóde kẹlòmíì máa sá kúrò ní mọ́ṣáláṣí láti máa lọ sí ibòmí pèsèǹtì náà ni khutba juma so èèyàn ó ṣe ní wọ̀ntúnwọ̀nsì tí ò ní lé àwọn èèyàn kúrò ní mọ́ṣáláṣí níbi tí mo ti máa ń kírun dẹ̀líbẹ́tì máa rí jíìsì àwọn àsìkò nígbà míì rọ́ṣìkò ṣùgbọ́n torí àwọn èèyàn tí mo rí pé ẹlòmíì ó yẹ̀ṣẹ̀ ńlá gbọ́yé ni ó dẹ̀ wù láti kírun níbí báyìí ni ìyẹn níbi tí mo ti ń kírun mo ń sọ ó wù láti kírun ṣùgbọ́n tó bá ti rí i pé kúdùbà yẹn gùn kọjá èyí tí wọ́n yúùzù mọ́ ládùúgbò ó lè fa yóò mọ̀ lọ kírun níbi tí ó yẹ kó ti kírun so wáyé tí èmi náà lè reduce kìíní ẹ sí dédé nǹkan tí a bá a bá wọn lára mu particularly anamsọlá afọlám gan tún encourage wa pé ìnàtú lọsọlá ti rọjùl wà kí sọ̀rọ̀ àkótúbà ìnàtú mẹ́ntẹ́tẹ̀yẹ kírun gùn kí kúdùbà kúrú àmì kíni ìpín alágbọ̀yé joseph náà ni èrò a ní láti wo àwọn èèyàn tí a níbi ẹlòmí ó pa mọ́ṣáláṣí nítorí kékeré ìmọ̀mù tí máa ń farun kù jùlọ ni ló máa lọ tí ó ṣe kéré tí ó yẹ kó ti kírun ni a ti máa lọ kírun so àwa la lé e lọ síbẹ̀ torí pé ìfàágùn yẹn kò ń ṣe nǹkan tó gbọ́ràn yẹn tẹ́lẹ̀ náà so ló jẹ́ pé nǹkan yìí nǹkan tí a bọ̀rọ̀ máa wò ni tó ta bá ṣe é tó ṣe pé nǹkan ta bá sábà òun náà ni pé à ń tètè ń kí ṣùgbọ́n àríkékè ni àsìkò ti wọlé o kò ń ṣe pé a nítorí pé àfẹ́káwò èèyàn sá mọ́ṣáláṣí àwọn akírun ní àsìkò tí ó yẹ kí a kì ìyẹn rọ́ọ̀mù ṣùgbọ́n ká tètè kí bánàbí Muhammad sallallahu alaihi máa ń ṣe tí a dẹ̀ parí ẹ̀ sí galas eléyìí ni nǹkan tí ó fi dáa jùlọ so ṣùgbọ́n àwọn táǹkì rò fún pé ẹnu wọn náà bá kó lórí pé kẹ fàágùn àbí kẹ dìlé rẹ̀ díẹ̀ sí ó tún fi dáa sí náà ni Allahu a'lam. náà ṣé àwọn tí yẹn bá àwọn míì máa ń sábà pèrò sábà pèrò ni wọn ní fèsì kìdìlà. wọn ní fèsì kìdìlà. kìdìlà wọn ṣé yẹn ni ṣé ayé ò sí níbi iye ni àbí àti tó báyìí tó dáa ló ń bá ká fèsì kìdìlà tá a bá ń pèrò ìyẹn ni súnà. Assalamu alaikum wa rahmatullah. Ìyọ̀ ìbéèrè mẹ́ta ni mo ní. Alákọ̀ọ́kọ́ nípa ọ̀kọ́ tó sọ́lá ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó tẹ́lẹ̀. Ẹ ti yẹ wa wí kí àwọn àti gbogbo agbára lé àwọn kíní táìmù yìí pé èyí tí a máa tàbáwò fún wa ló fi ń lọ́lá jù lọ ẹ̀bá àmójú. Adẹ̀ẹ̀jẹ̀ Musa kéfì pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní masjid wa yìí, wọ́n máa ń wọ́n máa ń kọ́ sójú gọ́ọ̀dù. Tẹ̀ láti àtìkò tí a ti ń lo eléyìí, nínú àwọn nǹkan tí mo gbọ́ yẹn di ẹ̀dánilẹ́kọ̀ọ́ yìí náà ni pé àwọn ilé oní àwọn táìmù kan tí wọ́n fi san plus and minus wà ń bẹ́ẹ̀ nǹkan tó ń bẹ́ ọ̀záàwù nígbà tí yẹn fi máa ń kọ́ sí ìsáàsì wọ́n fi máa ń wọ̀n sọ̀látù àásìrì ti ìtàmùsí ti eléyìí ó máa ń fast by ten minutes compared to èyí tí wọ́n kọ bákan náà sọ̀látù ìṣáì tí wọ́n ó máa ń gùn máa ń fast ìwọ̀n a máa ti ìṣáì máa ti wọlé bí i ìṣáì wọlé bí i ten minutes to eight níbi tí àfáàwò tí wọ́n kọ sójú bọ́ọ̀dù fún wa. Náà eh, lórí eléyìí la fẹ́ kí lè fẹ́ gbà ní ẹ̀jú lórí. Lórí eléyìí tí ó bẹ nínú mọ́fì ni. Ah, kọ́lọ́n bá kí ó ṣàánú wa agbóyè sick díẹ̀ so wọ́n dẹ̀ ń try láti tọ́jú ṣùgbọ́n wọn rí tọ́jú n tí wọ́n kọ síbi board òun náà ṣe kì í sí ṣó ti ṣùgbọ́n sick tó bá tẹ̀tì ẹ̀ tó correct ẹ̀ ń sìn tó máa tún fi di bí ọjọ́ mélòó kan yóò tún dàrú so wọ́n á tuntun tẹ̀tì so táwọn máa ń tẹ̀tì ẹ̀ nìyí wọ́n máa ń sẹ́ẹ̀tì ẹ̀ sí irú nǹkan tó ń bẹ níbi tí wọ́n kọ́ lẹ̀ because àwọn tó ṣe wọ́n fi ààyè pé ẹ̀lẹ̀ àdúgbò wọ́n fi ààyè yẹn so ṣùgbọ́n the only time tí a lè sọ pé kò correct ni ìgbà tí orí ẹ̀ bá dàrú so òun ló lè mú change kúrò ní sẹ́ẹ̀tì ẹ̀ sí so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wọ́n láwàá rẹ̀. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ní àdúgbò tiwa a ní àwọn tẹ̀blígì tó wa wọ́n máa ń justify jáde wọn pẹ̀lú àwọn àdísì wípé ànábì sọ̀rọ̀ lọ́wọ́sọ̀rọ̀ ó máa ń rán àwọn sàábà lọ kọ́ àwọn èèyàn nípa Islam pé nígbà míì gan àwọn sàábà míì wọ́n á ń gbé bẹ̀ tẹ́ pé wọ́n ní padà wá tẹ́ pé ìdẹ̀nà rẹ̀ rí màá ìdẹ̀ ló máa kú sí tí wọ́n ti ń justify pé káwọn náà lọ jáde lọ sí ìjáde lọ láti ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn. ṣé ìjáde life àbí. àti life àti a máa lọ tọ́lọ́jọ́ tó máa padà dé a máa ń lo àdéhùn pé àlọ́yìn máa ń rán àwọn sọ́ábà lọ sí àwọn ìlú pé pé wọ́n ṣe ìgbà ìsìláà àbí àwọn tó pé wọ́n sí ìgbà ìsìláà rárá pé kán lọ láti lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ṣáwọn aláìmọ̀kan ló máa rán lọ ni ṣe báwọn onímọ̀ ni so káwọn náà rán àwọn onímọ̀ tàbí wá sọ pé àwọn onímọ̀ ẹ máa ní tó yẹ láti ní kí ẹ̀yin tẹ onímọ̀ yìí náà kẹ tẹ̀lé wa lọ náà ṣé gbogbo ṣé dandan ní kí gbogbo èèyàn lọ yìí ọmọ kára ìlú mímí ọdún yẹn fèrú ká fàtàn pẹ̀lọ́wọ́lá náfàrà mi kó lè fẹ́rẹ̀kọ̀ sí mínú tọ́ ibà lè àtàfà káwọ́ fi dé wàlú yóò lè rú káwọ́ ọmọ ìlà arájà ilé ìlà aláwọ̀ yẹn àdàrú ńlọ́lọ́wọ́ bá sọ. sọ gbogbo ò dojú kọ bí kan náà ìsìláàmù tá à ṣe àwọn kan gbọ́dọ̀ wà tó ṣe pé wọ́n á dìbò ti táìmù fún dáwà àwọn kan gbọ́dọ̀ wà tí wọ́n á dìbò ti táìmù náà fún owó táì sọ̀pọ̀tì káwá yìí tó ti ẹ̀sìn báwọn sábẹ́ ṣe lò gbèsè ayéwọ́ nìyẹn ẹ̀sìn tó ká gbogbo ilé ẹ lọ ẹ̀rọ òsì lè kéwu háàzì ìdáwàyà ní fárígà gbogbo èèyàn lè gba lè kéwu lọ ilé kéwu àárọ̀ nǹkan kàmára ẹ̀ gbogbo ẹ̀ àánú àwọn èèyàn á jẹun dáwà tẹ́ fẹ́ ṣe nídìí owó láti dáwà yẹn ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀sìn àwọn èèyàn gbọ́dọ̀ mọ ẹ̀kọ́ ẹ̀sìn ní tí ó gé nǹkan tán fẹ́ ṣe wájìbù nìyẹn mo fẹ́ kírun ní ti bó máa ṣe kírun mo gbọ́dọ̀ kọ́ yẹn mo fẹ́ gbàwẹ̀ bó máa ṣe gbàwẹ̀ mo gbọ́dọ̀ kọ́ mo fẹ́ lọ ájì ẹ́ mo gbọ́dọ̀ kọ́ bí máa ṣe ṣiṣẹ́ ájì ni tó gba àwọn nǹkan wọ̀nyẹn ni ó máa jẹ́ fábdọ̀ àìní fún ẹni tí ó bá ń ṣe kíni tí nǹkan yẹn bá ti jọ́nà ní lórí so ní ti bá ṣe wà yẹn sì kò ń ṣe ọ̀ràn yẹn ni kí gbogbo wa kálọ̀ mọ̀ nípa gbogbo mẹ̀sìn náà kò sáfà tó ń sọ yẹn ṣùgbọ́n àbọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn kan tí wọ́n á ṣe kí ni tí wọ́n á tàfàrágà fún nǹkan yẹn fardu kìfáyà ni ìzàkọ́mọ bíi ilbad saqata an ilbaqi ṣùgbọ́n fardu kìfáyàdù àìní èèyàn kọ̀ọ̀kan ó ní í ṣe pẹ̀lú ìjọsìn tí ó yẹ kó ṣe ṣọ́rọ̀ mi yé so ok mo ní time tó tún ṣọ́pà mo fẹ́ lọ kéwú díẹ̀ sí mo fẹ́ lọ ṣe fine kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ nǹkan tó da náà yìí tó gbà rárá rẹ̀ ṣùgbọ́n gbogbo yín gbọ́dọ̀ lọ ẹ̀rọ sí lè kéwú àwọn àfẹ́sìn kan ló ń sọ yìí tó ti rí sìn so gbogbo yín gbọ́dọ̀ jáde ṣe wá sí no ẹ̀sìn sọ bẹ́ẹ̀ ni torí pé àwọn kan wọn kọ́ mọ̀ ń pẹ́ ẹ̀sìn tí wọ́n máa disseminate ẹ̀ fáwọn èèyàn àwọn kan àwọn ó di ààyè owó mú kò túmọ̀ sí wọn ní ṣẹ́ẹ̀sì o kò dẹ̀ túmọ̀ sí pé wọn ní wá àwọn ìmọ̀ kan tó pàtàkì lórí nǹkan ṣe ṣọ́rọ̀ mi yé so onímọ̀ ni ó lọ ṣe wá àfikún ṣaláìmọ̀ kan so lára àwọn kan táwọn èèyàn ń fọ́ ti àwọn tẹ̀blíìgì lé lórí nìyẹn sọ̀rọ̀ kan máa kú gbogbo èèyàn oyè ẹ̀rí ṣó ń jáde eléyìí ṣe mú lọ sí jáde ní ọ̀sìn ìsìn ó fi ìyàwó lé ó kò sẹ́ni so ìgbà tí èdè tẹ́lọ̀ kan yíyé kápẹ́ńtà kan àbí bíkílà kan ti bọ́mọ sùn ọmọ ti sunkún lọ bá àwọn èèyàn kan ìyá ń jẹun so gbogbo yẹn ní ìrá ẹdí láre ni so Islam ò sọpọ́tà àwọn nǹkan wọ̀nyẹn so kò jẹ́ bí yẹn ṣe jẹ́. ìbéèrè ẹlẹ́kẹta ní mosque tí wọ́n ti máa ń kí wípé ní jama mosque máa ń kí àwọn wípé yẹn máa ń kí papọ̀ ní jama ìgbà tí tọ́mọ̀tì kí ìṣá ìtàn bóyá àwọn atẹ́dé àwọn dẹ̀ ti ń kí wípé ṣáájú àti wípé ìbọn ṣe máa ń pè àti kí á ti bẹ̀rẹ̀ ní jẹ̀mọ́ ṣé àwa tá ṣe ẹ̀dẹ́ ṣáwà náà lè máa kí náà kí ṣáájú àti wípé ní jẹ̀mọ́ ní àsìkò tí ó kì í ṣe Ramadan Muhammad sallallahu alaihi wasallam so ká má jọ ìwọ̀n bí irú nǹkan bẹ́ẹ̀ láti ká má fi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀. Assalamu alaikum. Assalamu alaikum. Wọ́n lè ṣe àdìsẹ̀ kàtọ́ pé ànábà Mahmoud Sọ̀rọ̀ ikọ̀ sọ pé tí àwọn obìnrin bá lo pẹ́ẹ̀f wọn gbọ́dọ̀ wá kí òun ìṣá. Ibi iṣẹ́ tó bá lo pẹ́ẹ̀f ọ lè máa kí àwọn ohun yòókù yàtọ̀ sí ṣá àbí iṣẹ́ tí ọ̀tọ́ kí obìnrin máa lo pẹ́ẹ̀f jáde. Náà kò tọ́ fún obìnrin láti máa lo pẹ̀fíùm tó ní oorun jáde perfume tó ní oorun kò tọ́ fún obìnrin láti máa lò jáde sọ̀rọ̀ sọ̀lọ́ asálám ó ní ayúmọ̀ mọ́ra àti ìta àtọ́ra tó makara jáde lè yẹ jìdá náà sórí àhà fàyè zaniya ẹni obìnrin tó bá lo perfume torí káyọ̀ lè mọ̀ gbọ́ sẹ́ǹtì ara ẹ̀ ní anamsọ́lá asálám ní fàyè zaniya onízìnà ni so kí ló ń lo perfume fún tó invite ọkùnrin no ṣùgbọ́n tó bá tún jẹ́ pé àsìkò tí òkùnkùn wà ní pé ó ti kírètì avenue dára fáwọn èèyàn láti àtàkì ẹ̀ tàbí sọ pé fala tashhad ma'ana al-isha al-akhira kó máa kí omi ìṣá pẹ̀lú wa ó ti kíyà rẹ̀. kí ni ìdájọ́ tí ó wà fún cryptocurrency? cryptocurrency. cryptocurrency náà ní ìdájọ́ tó wà fún cryptocurrency òun náà ni àwọn owó tí ó ní í ṣe pẹ̀lú èyí tí a lè gbá mú báyìí owó táwọn èèyàn ń ná ṣùgbọ́n kò ṣe owó ta lè gbá mú bá ṣe ń gbá náírà mú bá ṣe ń gbá dọ́là mú lóò àwọn tí wọ́n ń ṣe wọ́n ń yẹ owó góòdù ṣùgbọ́n owó góòdù yẹn ẹbí náà kó sí ìrọ̀rọ̀ ń pa so ìtọ́ka ń ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú díjítà kìíní ni so owó yẹn ṣe a lè sọ pé àmà náà ń sìn so far ìtàwọn àfa ń sọ ò ní kíkà avoid yẹn torí pé owó yẹn ò ti stable price yẹn ni ó ń fluctuate lápèjúwe wọ́n lè ní ten thousand dollars ní lónìí kó dọ̀la kó di one thousand dollars nígbà tí yẹn fẹ́ ra nǹkan tó ó kàn já lọ sókè ó já lọ́lẹ̀ so àkọlù ta lè sọ òní pé fi ìgbára kọ́ra wà ń òun náà ni uncertainty wà ń so èyí tó kéré ní táwọn àfáàsán sì ni pé ó jọ tẹ́tẹ́ ó jọ tẹ́tẹ́ so ká yàgò fún ah, cryptocurrency ní àsìkò táwa yìí títí èdè nǹkan tí ó stable tí ó lè replace àwọn owó bíi dọ́là pound sterling euro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nísìnyí kò tí stable so bí ipò tẹ́tẹ́ ló ṣì wà nísìnyí ìjọ tó bá stable aha a lè sọ pé a exchange rẹ̀ àbí àna nígbà yẹn kò jẹ́ bó ṣe jẹ́ wallahu alam ìdájọ́ tó wà fún emoji emoji ìdájọ́ tó wà fún emoji tó máa fún di post emoji ní whatsapp emoji ẹ̀ẹ́dẹ̀ náà ẹni tí ó wà ókè ni a pàtàkì jùlọ tó bá ṣe pé nǹkan tó ní ṣe pẹ̀lú sóra èèyàn àwòrán èèyàn abẹ́ranko so a gbọ́dọ̀ jìnnà sí irú àwọn nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n tó wáyé pé kò ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ so a sì lè a ṣe yẹn ṣùgbọ́n tó ní ṣe pẹ̀lú èèyàn ẹranko kágbìyànjú àti avoid it ọláwà àlọ́. lórí question tí ẹ dáhùn lórí àwọn obìnrin lẹ́ẹ̀kan pé tí wọ́n bá súnmọ́ fún bóyá lẹ́yìn oṣù kan àbí méjì ẹ̀ṣẹ̀ máa ń bẹ̀ tí ó bá jẹ́ pé òun àti ọkọ ẹ̀ wọ́n jọ ní àdéhùn wíwá travelers tó ń lo ọdún mélòó kan ṣá kò wá ṣé ìjẹ̀yà máa wà fún torí lórí pé ọ̀rọ̀ tẹ̀sẹ̀ tó wáyé tó máa bá jọ ní àgọ́sọ lábẹ́ ọ̀rọ̀ yẹn ṣe kò àti ọkọ súnmọ́ for some time àbí ọkọ dẹ̀ travel out wọ́n dẹ̀ jọ ní àdéhùn lórí kó fẹ́ travel out ah, àdéhùn wọn nìyẹn kò sẹ́sẹ̀ mẹ́ tó náà bá ti agree ike ọkọ òun bí ọdún méjì mẹ́ta ló máa lò ní àjò tó lọ ni so kéèsì pé kò súnmọ́ yẹn ò sí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ní tiwọn ọ̀dọ́ ládéhùn lórí ẹ̀yìn àbí oúnjẹ wà ń lé ọkọ́kọ́ àbámbẹ̀ ẹ̀yìn kò súnmọ́ oṣù kan oṣù méjì mẹ́ta mẹ́rin lọ so ọmọbìnrin yìí rẹ̀ ní ara tiẹ̀ wà lọ́nà sọ ọkọ yẹn ti dẹ́lẹ́ṣẹ̀ níbẹ̀ yẹn sotori gbọdọ̀ kíìpù ẹ̀ láì ṣe pé kíni kò súnmọ́ ní àwọn àsìkò tí a sọ yìí tó fi jẹ́ pé ọkùnrin tó bá búra wípé òun ò ní súnmọ́ ìyàwó òun bí ó ṣe nǹkan tó dùn wá ní fún nǹkan tó yẹ ṣe ẹ̀ wàláhì mi ní súnmọ́ ẹ̀ ṣẹ̀ríà ní oṣù mẹ́rin ló lè fi ṣe kíní ẹ̀dá lẹ́yìn oṣù mẹ́rin kó mú kànú méjèèjì ìsílà divorce ẹ̀ ọkú súnmọ́ kàti tó gbọ́dọ̀ tú ìbúra yẹn síra kó divorce ẹ̀ ní kó release ẹ̀ ọ́ kó bírèkì ìbúra yẹn kó dẹ̀ súnmọ́ so ẹni tí òun ò búra kún òun ní súnmọ́ yà ó ṣùgbọ́n kò kàn wù ú ṣe náà ni kò ṣe nísìnyí oṣù kan lọ oṣù kejì mẹ́ta lọ mẹ́rin so irú yẹn òun ló mọ̀ ọ́ lẹ́sẹ̀ ìyẹn tó bá ṣe pé ó ń wu àwòrán ṣe ṣùgbọ́n obìnrin mi náà bẹ̀rẹ̀ pé bọ́kọ̀ súnmọ́ ọdún méjì mẹ́ta mẹ́rin kò affect òun gan ọkọ̀ náà tiẹ̀ tún òun náà ráyè tú àwọn méjì gé fọ́ ni ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ òyọ́ ń bẹ̀ so kò tẹ́ṣẹ̀ bí ìyẹn ṣùgbọ́n ó wù kàn ṣe náà méjèèjì ẹnì kejì wàá fẹ́ ṣe ó wá di pé nǹkan yẹn ni ó ń wọ pàtàkì lọ fún títóbìnrin là ń sọ ó wá di pé ọkùnrin yẹn ó dilé ṣíṣe yẹn di nǹkan bí oṣù mẹ́rin eléyẹnu àwọn afá kò lórí pé ẹlẹ́ṣẹ̀ lọ́kùnrin yẹn nam tí ò bá tó yẹ so ẹnu kò lórí pé ẹlẹ́ṣẹ̀ ni irú ọkùnrin bẹ́ẹ̀ wallahu a'lam. alaikum. ó máa lọ tán náà ni wọ́n ní tó bá bírèkì ẹ̀ bàtí ìzíkólówó ní súnmọ́ wàláì ní súnmọ́ ó wá lọ súnmọ́ so ó ti violate kìnnì so yóò lọ tán náà yẹn lọ́tọ̀ ṣùgbọ́n nǹkan tó nínú option ìsílẹ̀ kó súnmọ́ ó bírèkì nǹkan tó sọ ọ̀ ó yìí sí tówó ní bírèkì ìbúra ọ̀hún. sáàrì kan rántí lọ bọ́tà. so yóò divorce ọ̀la àlọ́. ẹ ò sáà ìgbà mélòó ni wọ́n lè kírun tí òkú lára. òkú òkú tí wọ́n kírun tó kírun lára ìgbà mélòó ni wọ́n lè kírun sí lára. wọ́n lè kírun sí lára. àkọ́kọ́ èkejì ta òkú tí òkú bóyá ẹni tó fẹ́ kírun sí lára yẹn èèyàn ní sí pọ̀pọ̀ nìyẹn láti kírun lóyún yẹn sọ pé tó bá ń kírun gbọ̀ngàn lè kírun bẹ́ẹ̀ ìjẹ́ pé wọ́n bá ń kírun kókó lára ìyẹn lè tẹ̀lé. náà mẹ́lẹ́ ló náà lè kírun sí òkú lára ó dìpẹ́ǹdì bí àǹgbà kan kírun sí òkú lára èèyàn sí lára ǹdì wọn ti gbókù yẹn lẹ̀ èèyàn náà lè kírun sí lára àyùngbà tí yẹn dé wọn ti gbé òkú wọn ti lọ sin èèyàn náà lè bá tẹ́yẹn lọ kó náà lọ kí títí ẹ̀ sí lára ni kò sí nǹkan tó burú ń bẹ̀ ti rí sí ṣùgbọ́n káwọn èèyàn máa mọ̀ sọ wípé afẹ́kírun sókù lára so ìmọ̀mù Mushin àwọn òkì tiwọn ìmọ̀mù ibà àwọn òkì tiwọn ìmọ̀mù Adégúnlẹ̀ àwọn òkì tiwọn so eléyìí kò kí ń ṣe mẹ́tọ́ọ̀dì àwọn sàhábà rẹ̀ tó wà nílẹ̀ àlẹ́yìn tó máa fi kírun sí òkú lára ṣùgbọ́n ẹni tí yóò bá bá òkú àbí kò bá wọn bí tá ti ń kírun sí wọn lára so ó lè kí ti tiẹ̀ náà bá ti gbókú lẹ́yìn àbí tí wọ́n bá ti sin òkú kó lọ sí tẹ́ kí òun náà lọ kí títí ẹ̀. náà lórí ìmáàmù tó ṣe wípé a ní síkọ̀ sí òun á ló kírun sókù lára ṣáwa náà lè jọ ẹni wọn àbí ká má jọ ẹni wọn ká padà kí títí wa kí la gbàlérò pẹ̀lú pa ní sí kọ̀sì ṣé kéferì lẹ́ni yẹn ni. dàtí ṣé kéferì ni. sọtọ́ yẹ pé kéferì ni o ti ń ṣe àlè kírun lẹ́yìn rẹ̀ yẹ so ó ń pawọ́dà àti irú ọwọ́ wo so ẹlòmí ń pawọ́dà tó ṣe pé ó sọ di kéferì ẹlòmí ń pawọ́dà tó ṣe pé kò sọ di kéferì tó ṣe pé bídíà làá ló ń ṣe so ṣá lè kírun lẹ́yìn oníbídíà so a lè kírun ní ẹ̀yìn oníbídíà lópin ìgbà tí bídíà rẹ̀ bá ń ṣe bídíà tó tó ní agbára so tó ẹ pé nǹkan tá gbà lérò yẹn bá láìsí náà tó wá ṣe pé a rí wípé ẹni yẹn ẹni tí àwọn èèyàn juwọ́lẹ̀ fún ni a dẹ̀ rí pé ẹni yẹn oníbídíà paraku ni òkú tó yẹ kú nìyí àwọn afẹ́kírun sókú lára òkú yìí lára nìyí so àwa náà lè jọ ẹ̀yìn wọn ṣùgbọ́n à ń kí ti wa lọ́tọ̀ a kàn ń ṣe bóun náà ṣe ń ṣe ni kòròkóyé tó bá ṣe Allahu Akbar àwa náà ṣe Allahu Akbar ṣùgbọ́n àfi tẹ̀lé òun àwa ń kí ti tiwa ni ẹni tó wá ń wò wá yóò rò pa ń tẹ̀lé ni ṣùgbọ́n ti tiwa là ń kí ìyẹn tó bá ṣe pé ìmáàmù yẹn jẹ́ni tó ṣe kékeré ni ó jẹ́ kéfèrè àbí oníbídíà tí bídíà rẹ̀ gbópọn Ah, so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́wọ́ láwà. kárí kàńtà lọ. last question. bí pé wọ́n ti ń kí wọn kọjú kí wọn kí àtòun tó wọlé ṣé wọ́n fa ìwọ̀n yẹn gùn lẹ́yìn wọn kọjá lọ ìyẹn kọ̀ jọ òun yẹn mọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ kí àtòun tó wọlé bẹ̀tẹ̀ ń tó jọ òun ẹ̀ àtòun tó wọlé kóhun tó jẹ ṣé yẹn ní o. wọ́n ti jẹ kọ̀bùlí. no wọ́n ń kí wọn lọ́wọ́ sọ yẹn ti bẹ̀rẹ̀ ká àtòun tó wọlé bẹ̀tẹ̀ ṣé òun tó jẹ́ ènìyàn ṣé òun ní. ok ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rùn ìrùn òtí wọlé kí wọ́n máa jọ ènìyàn. òun bọ̀ láti ibì kan òun kọ̀ jọ ènìyàn so bí a di last track ló ń ti bá wọn òun bọ̀ ṣe ìbẹ̀yẹ̀ so ohun tó wá bá wọn dé pé last track ló ti bá wọn. owó màsìkò tí ń wọlé ni. Thank you ó yé mi ó mi ìtẹ́ mi ń béèrè ní wípé ó sàmọ́ mọ́ṣáláṣí tó ní fẹ́ kírun tẹ́lẹ̀ ó mọ̀ gbàtọ́ mọ́ ń gbérun tó mọ́ṣáláṣí yẹn ń kọjá lọ ó ń kọjá lọ ni ok ó wá rí wọn tí wọ́n ń kírun ní àsìkò tí ò bá mọ̀ bá láìsí kò lẹ́ṣẹ̀ ṣùgbọ́n tó bá mọ̀ wípé wọ́n gbérun tó bí àsìkò so kó mọ́ jọ ìnìwọ̀n ṣùgbọ́n tí ò bá mọ̀ tó ń rò pé àsìkò tí òun wọlé òun ni wọ́n gbèrú dúró bá láìsí ṣùgbọ́n àṣìyàn lè padà tú látara wípé bóyá ó rí i pé ìgbà tó ń sálámọ̀ ni ọ̀ ìgbà tó ń ṣe kankan orí kan bẹ̀rẹ̀ ẹ̀rù before time that is kò possible kan máa ṣe irú nǹkan báyìí kó má ṣe pé kí ni ti bẹ̀rẹ̀ ẹ̀rù before time so irú situation bẹ́ẹ̀ ó bẹ́tà kó tún ẹ̀ kí ni so ṣùgbọ́n tó yẹ pé. Ah, àsìkò jẹ́ ìmámù yẹn náà kan ó yára pèké àsìkò tó fi kí rákà mẹ́rẹ̀ẹ̀rin ní àpèjúwe àbí rákà alákọ̀ọ́kọ́ wọ́n fa gún sòdé lẹ́bù ni ó ṣáà tètè gẹ́ẹ̀tì kò gẹ́ẹ̀tì pé wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rùn before time so irú yẹn la yukallifu llahu nafsan illa wus'aha so ntí òun mọ̀ mọ́ òun náà ni tó ṣe kò affect irun rẹ̀ ó dàgẹ́ bẹ́ẹ̀ tó ṣe kó lẹ́yìn ìmáàmù tí ó só kò dẹ̀ kúrò ní orí mímbà ọ́fíìsì ju kí òun fáwọn èèyàn àwọn tọ́lẹ̀ wà lẹ́yìn òmọ̀ kó ti só ni sáwọn nírun àbọ̀ nírun wọ́n nírun òun olóru ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀yẹ ò ní ẹ̀ṣẹ̀ tí Allahu a'lam. a ní ìparí ká bá fẹ́ béèrè béèrè ẹ̀dí ká béèrè straight ká má ṣe salamu alaykum salamu alaykum kò sí ẹ̀rí fún un so àti náwó so wọ́n dẹ̀ ti tọ́ka sí wa pé ká béèrè yìí so ẹja béèrè béèrè wa straight so wallahu a'lam. àti àti àti òru ti kọjá ó ti wọlé rárá subhanaka lahumma hamdika ashhadu an la ilaha illa anta